wàhálà sálàm tó lọ́bàkátù ìsìnlẹ̀ alhamdulillah salatu sàlá ọ̀sọ̀lẹ̀lá àwọn èèyàn tí wọ́n máa ń táwọn àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé pé ọ̀dà tó tó a sì ráwọn olùmọ̀ míì tí wọ́n sọ pé kò sí ohun tó gbóhùn bẹ̀ ṣùgbọ́n mọ̀ tí mo kẹfẹ́ fún wa náà ni pé àwa ni ká má yà láti jù lórí orúkọ yẹn ẹni tó bá ń jẹ kóun náà má fàṣẹ jù bọ́ kó má sọ ara rẹ̀ di authority kó sì má sọ ara rẹ̀ dẹni tó ṣe pé àpàṣẹ tó látara pé orúkọ yìí náà ló bẹ ló dẹrù ba àwọn olùmọ̀ míì tí wọ́n wò pé ha orúkọ yìí tóbi orúkọ yìí tóbi pàpà yìí lọ lóbìnrin kódà tí mọ́kùnrin rẹ̀ tọkùnrin rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ lé lórí ká tó àṣọ pé tóbìnrin so látara bẹ́ẹ̀ táyà pé láàrin àwọn obìnrin náà ni so ni wọ́n fi ń pè lórúkọ yìí kó sáà má jẹ́ kí wọ́n òun ní orí orúkọ yìí gẹ́gẹ́ bí orúkọ tó wọ́n máa lò ìdà tí wọ́n máa fi pàṣẹ àpàṣẹ wàá kó sọ́ra lórí rẹ̀ so ìfi táìtù so orúkọ tó bá wo ni là á sọ ni òun ni kó jẹ́ nìkan tó ṣe pé kó mójútó láti má jẹ́ kó wọ́n jẹ́ pé orúkọ yìí má jẹ́ kó wọ́n jọra òun lójú kó má sọ̀rọ̀ àwọn di bàbàrà kó sì má máa pàṣẹ tí òun ò gbélé e lọ́wọ́ ìyẹn àṣẹ tí ò tó kó má máa pàwọ́ àṣẹ bẹ́ẹ̀ so gọ́fẹ̀ uh, fi ṣe pé tí wọ́n máa darí àwọn obìnrin láàrin ara wọn lásán ni wọ́n má jẹ́ pé wọ́n á sọ ara rẹ̀ di ẹni tó ṣe pé òun ti di ẹnìkan tí wọ́n máa ṣe apàṣẹ wá bí ọba ọba tàbí tí wọ́n máa jẹ́ pírẹ́sidẹ́ǹtì láàrin àwọn èèyàn kọ́ máa ṣe bẹ́ẹ̀ lẹ́nu tí pé wọ́n máa pàṣẹ báyìí lẹ́nu gbọ́dọ̀ sí wà ilá rárá o kọ́ sọ̀rọ̀ rẹ̀ o tó ráhùn mí ń sin orúkọ yìí wọ́n ń sìn lò lójú kí n sọ̀rọ̀ lọ ìlọ ìgbọ́tọ̀ ìgbó bẹ́ẹ̀ pé ti ń pè gan wọ́n ń pè gan òun ti ẹ̀ka sí gan kẹ́sì ìsìn ọlọ́run bá ń tiẹ̀ mójútó ohun tó yẹ kó mójútó ń kọ àwọn yẹn ń fa àwọn yẹn lójú kò ohun tó yẹ kó wọ́n dé bá lọ́dọ̀ ọlọ́run àbẹ̀lọ́n kọ́ máa bò àbẹ̀lọ́n kọ́ máa bò pàápàá jùlọ nílé ilé ẹ̀kọ́ ta tó wá wà a ní bùkátà sí torí pé ilé ẹ̀kọ́ ilé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń yẹ lórí ìbúwájú ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ọ̀dà nílé tọba dé àṣìṣàn tán yóò jẹ́ yakuya yóò dọmọ ọbú wọn sọ́nà bá ní pé káwọ́ wà ká jẹ́ nìkan tá a máa ṣẹ̀ṣẹ̀ orí ńlá ni o kọ́lọ́n bọ̀bá lè ká kó máa kó wọn pa gbogbo ìgbà kó máa yọ orí rẹ̀ kó lórí wa ọlọ́láhùlà ọlọ́gbọ́tẹ̀lá assalamu alaikum warahmatullahi wabarakatuh